بسم الله الرحمن الرحيم وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة أنه من على أنفسه وأهله ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم وكذلك نفصل الآيات ولتستبين ولتستبين سبيل المجرمين قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما من المهتدين قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله تبص الحق وهو وهو خير الفاسرين قل لو أن عندي ما تستعجلون به لقضي الحق بيني وبينكم والله أعلم الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وبعد ọpẹ́ ni fún ọlọ́run ọba àṣù adúpẹ́ fọ́lọ́run a sì yìí torí pé méjèèjì hakíkọtán ní ti pàápàá wàtí sọ́ọ̀sọ̀ ní tàdáyàrí ọlọ́run ọba lónìí استحقاقا واختصاصا لله الحمد láàmù yẹn lọ́dọ̀ àwọn àfáà alhamdulillahi láàmù alìstihikok wal-ikhtisos yàní haqqun lillahi ilhamd haqqun lahu ilhamd wala ilhamd al-khas ní ti pàápàá ní tẹ̀tọ́ ọlọ́run ló ní ọpẹ́ òun ló lẹ́yìn ní tàdáyàn rí irú ìta lè dúfẹ́ lómìn irú ẹ̀yìn tá a lè fẹ́ lómìn lèlà ọlọ́run ló ní lè ajílídáàlì kan fárọkọlẹ̀ ìrìnlẹ̀má báyínálẹ̀ hamdi wọlmọ́dẹ̀ ìdí ni táwọn afáàfi pé à láàrin hamdu àti mọ́dẹ̀ ẹ̀rí pé tí wọ́n bá ń túmọ̀ mọ́díhù náà fún àwọn òní ẹ̀yìn mọ́díhù nàbí ẹ̀yìn ànábì wọ́láàkì ni wọ́n náà kàlà fárùkù bàyìnà húmà ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì tàbá ní hamdu ó ní sí mo rò pé ó ṣe kí ni ó lẹ́tọ̀ sí ṣùgbọ́n mọ́díhù tí wọ́n bá ní wọ́n yí èèyàn mọ́díhù yẹn ni yastahiku ú wákọ́dílá yastahiku ẹni táà yìí tí wọ́n ń pè ní mọ́díhù yẹn ó lè lẹ́tọ̀ sí ó sì lè má lẹ́tọ̀ sí wọ́n ó mọ̀ kí olówó torí tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n kíkì tí wọ́n ń kí yẹn kò tọ́ sí torí tí wọ́n fi ń kí kò rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ń kí ọba tàbí tá ń ká àwọn ìjòyè tàbí tá ń kí àwọn tí wọ́n wà nípò ààrẹ ni gómìnà ni alága káńsù ni yẹn ni tìjọba àbílẹ̀ àbí káńsílọ̀ àbí àwọn aṣojúṣòfin tá ń pè ní member of house of representatives àbáwọn tí wà ní sẹ́ni gbogbo àmọ́ yìí wọ́n nínú ẹ̀mí wa a mọ̀ pé ẹ̀yìn yìí kò dénú ṣùgbọ́n àwọn ń ṣe nítorí nǹkan méjì nínú kó jẹ́ pé nítorí tá a fẹ́ gbà lọ́wọ́ wọn tàbí à ń páyà burú tí ń bẹ lọ́wọ́ wọn tí ó lè fi kàn wá bàbá ṣe bẹ́ẹ̀ ìdí méjì nù ni a ní ń tá gbà lọ́wọ́ wọn tàbí kí à ń páyà burú tí ń bẹ lọ́wọ́ wọn kí wọ́n fi kàn wá. àwọn àmà yìí wọn eléyìí kò rí bẹ́ẹ̀ fọ́lọ́run tàbá ní ẹ̀yìn fọ́lọ́run ẹ̀yìn tàdáyàn rí tí ò sí fẹ́ ó ló fà tí ó sọ mọ́díhù ànábì yíyin ànábì ó ń bẹ nínú mọ́díhù ẹ̀yìn tí wọ́n yin ànábì tó tọ́ ń bẹ nínú ẹ̀yìn tí ò tọ́ sánábì tó jẹ́ wípé anábì sí ní látàtòrò ní kama atẹ́rọtì nà sọ́rọ̀ Isa ibn Maryam inni Abdullahi wa rasuluhu ẹ má yìn mí ní àyìnjù gẹ́gẹ́ báwọn nà sọ́rọ̀ wọ́n ṣe Isa ọmọ Maryam ní àyìnjù ẹrú Ọlọ́run lèmi òjíṣẹ́ ni mi. wọ́n yìí sá títí tí wọ́n fi pè lọ́mọ Ọlọ́run ẹ má sọ òun náà dọ́mọ Ọlọ́run ẹ má sọ òun òun ló bí kámọ̀ pé ànábì ìrọlọ́run kọ́dá òun ló bí kámọ̀ sọ pé ọlá ànábì ìrọlọ́run wò ádámà látún foríjì òun ló bí ọjọ́ bí ànábì tá ń ṣe mọ̀lúdì ànábì ju jésù lọ́nà wọ́n dẹ̀ ń ṣe bá de jésù yẹ kí wọ́n máa ṣe bá de ànábì gbogbo wọn yẹn ló bí ànábì ti kì wá lọ ìní abdullah ẹrú ọlọ́run wa rasuluhu òjíṣẹ́ lòun أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا هو سورة كعب سورة ẹlẹ́ẹ̀kejìdínlógún ọwọ́ àyà parí olówó àmẹ́ sura 18 àyà ìparí mẹ́ àyà tó kàn bó sí parí torí pé ọlọ́ni ìrẹ́ ànábì sọ fún wọn anà basharon abara ni mí ẹ̀dá adarí ohun ni mí èèyàn ni mí mísìlùkún bí i ti yín náà yóò ha ìláyì ọlọ́run ọba wá ń yọ́lẹ̀ ránṣẹ́ sí àwọn màláíkà sí mi láti sọ àwọn nǹkan tẹ́yìn ò rí ètọ́lọ̀ fún mi rí ń bẹ̀ kí n ṣàlàyé fún yín wà mẹ́wàá alálẹ́gbẹ́ ibi ìbìdàn ní gbogbo tọ́lọ̀ sí wífà náà bí kò sí ètò ṣàwọn ẹ̀ gbogbo ẹ̀ ló ṣàlàyé ó jíṣẹ́ ẹ̀dógóngó annama ìlà okùn kí ni iṣẹ́ náà dájúdájú olú ọlọ́hun yìí ìlàhùn wáhid ọlọ́hun ọ̀kan ṣoṣo ni torí náà fámẹ́ ìyáríjú lè kọ́ àrọ́bì ẹni fàmọ̀kánì yàríjú lè kọ àrọ̀bì ẹni bá ń nírètí pé òun ó pàdé ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì tí ń ní ẹ̀ ó pàdé ọlọ́run níjọ́ kan náà níjọ́ gbèdè fàlìyà àmẹ́lẹ̀ àmẹ́lẹ̀ ha kó yà mọ́ ṣiṣẹ́ wà láyé ó pa bọ́lá wọn bá ilé ọ̀kan ṣoṣo ní kò pé méjì belé mẹ́ta kò sí bímọ ẹnìkan òbí kò ní orogún apàṣẹ ayé àwọn olórí ìtayé ni wọ́n máa ní olùdámọ̀ràn kódà kò ní jẹ́ ọ̀kan olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ òṣèlú wọn ò ní olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ iṣẹ́ òde wọn ò ní olùdámọ̀ràn lórí ètò ẹ̀kọ́ yóò wà olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ìlera àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá ń pè ní advisor wọ́n tún wá máa ń ní special advisor olùdámọ̀ràn àgbà wọn a tún máa bẹ gbogbo àwọn wọ̀nyí ni wọ́n kó sòdí tí wọ́n ràn wọ́n lọ́wọ́ tí wọ́n kún wọn lọ́wọ́ tí wọ́n ràn wọ́n ṣe ṣùgbọ́n Ọlọ́run ọba kò sáláràn ṣe fún Ọlọ́run ọba kò sólùkún lọ́wọ́ fún ọlọ́run ọba kò só nímọ̀ràn fún tó bá gbà lérò ní ó ṣe fàá ló lè máa yìí rí wàyà fàníwẹ́ yáṣá bọ́nà bá ṣe pé orí ní orí ẹnìkan ò sí lè yẹ lọ́wọ́ ẹ̀wò láyé sálò àmà yàfàálò Subhana man zawara bi qudrati. Àbáyé sọ pé Subhana Khalikina, Subhana Razikina, Subhana man sawwara duniya bi qudrati. Subhana bí máa usabbihu Subhana. Subhana yẹn là ń pè ní Mafúlì Mutlak. nínú grámà ti o ni pé usabihu bí máa ní ń ní o ni verbal wọ́n pè ní látara sábàhà kéèyàn ó ṣàfọ̀mọ́ nǹkan ó yàtọ̀ sí sábàhà tí ò èyí ni sibahatan tàbí sabihan ẹ̀rí nínú Qur'an nínú wà náà ti àti gọ́rùkọ́ ọlọ́run ní wasabi hati sabihan wasabi ti ń bí àwọn tí wọ́n ń súré tètè torí pé sabihan bí ẹ tó lúwẹ̀ wọ́n ń lúwẹ̀ nínú òfurufú àwọn màláíkà wọ́n glide mo rò kó tí é sabihan ṣùgbọ́n eléyìí sábàá tó wà nù sábìhísmà rọ̀bíkà ní àlá òsábìhù mo ṣàfọ̀mọ́ fọ́lọ́run ṣòbíhánà ní àfọ̀mọ́ tó lágbára rọ̀kọ̀lẹ́kìdá aṣẹ̀dá wa aṣẹ̀dá yìí ẹ̀dá tọ́lọ́run ó yàtọ̀ sí tàwa èèyàn àwa ọmọ èèyàn náà máa ń rọ nǹkan ṣùgbọ́n yàtọ̀ sí tọ́lọ́run ọlọ́run ọba bàdíùlò samáwátì wà láàrùn ìtumọ̀ rẹ̀ náà ní tó dá tó pìlẹ̀ ṣùgbọ́n túnmọ̀ rẹ̀ ní aláàgọ́ ìrì ní sáàlì sàbìkín ìkan irú rẹ̀ ògbáwájú rí kéde pọ́lọ̀ ń kọ pí ẹ̀ kọ́lípùnà ẹni tó dá láì jẹ́ pẹ́rù wá ti wà tẹ́lẹ̀ rí kéde pórí nìkan tó kọ pí originality ọlọ́run ọba lónìí ìyẹn ní pé kí nǹkan tọwọ́ èèyàn ṣẹ̀ ọlọ́run ọba lónìí ni wọ́n fi ń pè ní aṣẹ̀dá ó ṣẹ̀ wá ọwọ́ rẹ̀ láti ṣẹ̀ originality ń bẹ bọ́lọ́ kò sírò ẹ̀ tẹ́lẹ̀ lórí ẹ̀dá tọ́lọ́run ọba dá in tó ń bẹ fọ́lọ́run perfection òun náà ní pé alkamal pípé ìbẹ̀ fọ́lọ̀ lórí tọ́dá tèèyàn a máa láàyẹ láfí ní improvement inú wọ́n fi ń sọ wípé improvement o náà ni pé nǹkan dá sí kò sí tọ́lọ̀wọ́n bá dá gbogbo tọ́lọ̀wọ́n bá dá dáadáa ni kò need improvement ẹni bá lówó improve ẹ̀ yóò bá jẹ́ gbogbo àwọn jẹ́ ń lọ ń ṣe in tá ń pè ní plastic surgery àwọn tọ́lọ̀ ń fún ní mú gófìyàn tàbí imú tó tóbi tó rẹ́ tí wọ́n láwọn ò fẹ́ àwọn èèyàn bíi Michael Jackson ọlọ́run fún ní mú èèyàn dúdú ó ní mú tèébó lòun fẹ́ kò ní gbádùn ayé ẹ̀ gbogbo ìgbà ní ọmọ fọwọ́ gbé mú sókè bí ẹni pé ò sí ń bẹ̀ yóò mọ̀ àbáwọn tọ́lọ̀ ń fún ní ọyàn kékeré tó lòun fẹ́ kọ́yàn owó tóbi abẹ́ntọ́lọ̀ ń fún ní ńlá tó lòun fẹ́ dínkù gbogbo orú àwọn yẹn àìnílàáká ìní ọlọ́run lòun lòun dá wa alẹ́bí kọ́lákọ́kà fàṣàwákà fàádálà kọ́lákọ́kà òun dá yín fàṣàwákà òun ṣe yín ní àṣepé fàádálàkà òun wá ṣe yín níwọ̀ntúnwọ̀nsì ẹ̀pẹ́ ẹlọ́wọ́ ẹ lójú ṣùgbọ́n imú nì kò wá tóbi kọjá bó ṣe yẹ kó rí ẹni etí ẹ̀ tóbi tẹ́ bá wo orí ẹ̀ yóò bá mu bẹ́ẹ̀ tẹ́tí ni ò bá tóbi gbogbo wa náà la sọ pé etí kéré forí bẹ́yàn kan bá gùn ẹ̀rí pápá rẹ̀ ó gùn tó bá ga apá rẹ̀ ó gùn ju tẹni tó kúrú lọ gbogbo ẹni ó kúrú ẹ̀rí pé wọ́n a máa ní iṣu lápá tí wọ́n kí torí ìta ìga wọn ọlọ́run a ṣe bẹ́ẹ̀ fàájálákà fi ayé súrọ̀ tẹ̀ máa ṣá àwòrán tó wù ọlọ́run ló fi kálukú yà ó ní fátúwà àwọn àfà wípé ìjábọ́lọ̀ ṣe fún àwa ní imú tí ò gbé sókè ìjà lè lọ sọ fún àwọn oníṣègùn kan bá gbé ókè àwọn àfà ní àrámù ni. Okay, torí pé fi ayì ìṣúrọ̀ ti máa ń ṣá àwòrán tó wọ́ ọlọ́run ló fi ọya mo rò pé ẹni ó dúdú ìjọ lè lọ bó ara kó pupa rárá kò lè bó dúdú tọ́lọ̀ ń da náà ni kó dúró sí Báwa ṣe ṣàlàyé, àyàfi ẹni títí ẹ bá jẹ́ tàbùkù ọlọ́run a máa ń ṣe bẹ́ẹ̀ náà láti jẹ́ àmọ̀ pé kò sí tó wọ́n lè ṣe tí ẹ lè jẹ́ tàbùkù pé a kò ní mú alèfimú ní sí bóyá yìí mú idẹ kí wọ́n fi sí àwọn àfáà ló wọlé bẹ́ẹ̀ kò ní mú gbàtà bí wọ́n lè fi mú dẹ sí ọlọ́run ló sì ṣe bẹ́ẹ̀ kádàgbó ń bẹ́ẹ̀ rọ́nsíkù náà ọlọ́run ní pèsè fún wa kò sẹ́dá tó tún lè pèsè fún wa yàtọ̀ sọ́lọ́run torí pé gbogbo tí ń jẹ́ ìkẹ́ ọwọ́ ẹ̀ ló wà ti ṣàlàyé ẹ̀ sẹ́yìn mo jẹ́rìí pé ọlọ́run ọba yìí kò ní ẹgbẹ̀ra ọlọ́run gbogbo ayé ọlọ́run yóò ṣọ́nà yóò gbẹ̀ẹ́yàn yóò ṣe ọ̀nà ẹ̀ yóò decide yóò gbẹ yóò wà dá gbogbo ìròyìn yí ọlọ́run ló ní nínú suratul ashri o náà ni law anzalina adal qur'an ala jabalin lara ita o khashi am mutasaddian min khashiyati Allah wàtílíkálá mùsáàlù nádìrìbò alì náà sí làálá omi àtàtàkàrò ọlọ́wà ní húwà lọ òlẹ̀dí láìlá ìlà ohun ibẹ̀ kọ́lá mẹ́lò máa tẹ̀síwájú والله الذي لا إله إلا هو الملك القدوس الملك القدوس السلام المؤمن المؤمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون تسواجه الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو Suratul Ashri Sura 59. Law anzalna 59. Aya wo ni? Òun náà ni aya 24. Aya tó gbẹ̀yìn ẹ̀. Sura ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gọ́ta. Aya yẹ̀ tó kìí. Kẹrìnlélógún yàkà. Wallahu khaliq. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى الله ni òun ni àlẹ́kọ́ọ́líkù adẹ́dà alìbáríwò alìbáríwò ẹ tó gbẹ wa alìmọ̀sọ́wìrù alìmọ̀sọ́wìrù tó yà wá tó fi ó yàwòrán wa bá a ṣe rí ta jẹ́ èèyàn ọlọ́run ló yàwòrán wa bẹ́ẹ̀ àwọn àlìjànú ọlọ́run ló yàwòrán wa bẹ́ẹ̀ ẹranko ní onírúurú àtòníranran ọlọ́run ló yàwòrán wọn bẹ́ẹ̀. ẹ má wàá gbàgbé tọ́lọ́ làwọn orúkọ tó rẹ̀ tó dáa. Gbogbo tí bẹ́ àti ilẹ̀ wọ́n ṣàfọmọ́ ọlọ́run. Lórí pọ́lọ̀ wọn bá ní ọba Al-Aziz olùkórí Al-Hakim ọ̀jọ̀gbọ́n. Ajẹ́rìí bẹ́ẹ̀ àwọn ajẹ́rìí pọ́lọ̀wọ́ bá yí o nìkan níjọsìn tọ́sí tó dòdòkù tọ́sẹ́ lòmíì gbogbo táwọn èèyàn jọ́sìn fún ìṣọ́lọ́ fún iṣẹ́ adẹ́dà kò sẹ́ni tó dá nǹkankan gbogbo wa ọlọ́run dá wa ní oníbìtà àti wá àwọn ajẹ́rìí pé ọlọ́run yìí ló rán òjíṣẹ́ Muhammad láti mú àwọn èèyàn kúrò nínú òkùnkùn lọ sínú mọ́lẹ̀ lẹ́ẹ̀kan mò ń sọ àwọn ẹ̀sìn kan ṣáájú kánàbí o tó dé nígbà tó jú dúdú àwọn aztec àwọn ní tí wọ́n láwọn bí orílẹ̀ bí Mexico wọ́n mọ ọ̀wọ̀n tí ó ga lóòkè ìyẹn ni pé wọ́n mọ àwọn pípele pípele yóò